ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. wọ́n ní ẹni tó jì sí kòtò ó kọ ará yòókù lọ́gbọ́n bọ̀ nínú àwọn crossdressers ní nàìjíríà nìyẹn àwọn kan wà tẹpẹ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí á dùn mí kì í ṣe wípé bóyá mo close mo directly but mo ẹni tó close mọ́ nínú wọn jẹ́ àbúrò sí mi tí mi ìdẹ̀ ní fẹ́ kí nǹkan kan ṣe mo dẹ̀ mọ̀ pé tí nǹkan bá anything bá ṣẹlẹ̀ àbúrò sí mi yẹn máa ó máa break down á dẹ̀ affect mi tó mú mi fẹ́ sọ ọ̀rọ̀ yìí ìlú tí ò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ìlú tí òfin bá wà ni ẹ̀ṣẹ̀ wà ọ̀pọ̀lọpọ̀ yín rò bóyá òfin wà ní Nàìjíríà bọ́n mo ń sọ fún yín categorically léni pé kò sófin ní nàìjíríà so kò sẹ́ṣẹ̀ nítorí àwọn tí ìjọba gan jẹ́ tó ń ṣe ìjọba lé lórí ní nàìjíríà wọ́n lágbára ju ìjọba lọ so gbogbo òfin tán ló wà yẹn ìjọba ní òfin yẹn sápò ara wọn ni kò sófin kò sẹ́ṣẹ̀ àwọn tí ìjọba tó ń ṣe ìjọba lé lórí wọ́n lágbára débi wípé wọn ò tiẹ̀ jẹ́ kófin wà O, gbogbo òfin tó wà gan rọ́bìṣì ni wọn ò tẹ̀lé òfin wọn ṣe anything tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kò sí nínú constitution Nàìjíríà wípé crossdressing kò wà allowed tó bá dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ ká ti rí ẹni tó máa tó tún sọ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń wà brutal against àwọn tó ń crossdress kí òfin ti wà tó máa deal pẹ̀lú wọn kí òfin ti wà kó máa tó máa dùn pẹ̀lú àwọn tó ń brutal àwọn tó i mean àwọn tó tó ń brutalize àwọn tó ń cross dress àbí àwọn tó ń harass àwọn tó ń cross dress ó yẹ kí òfin ti wà tó máa dùn pẹ̀lú wọn torí pé tó bá jẹ́ pé ìlú nàìjíríà lófin ó ní ẹ̀ṣẹ̀ ó yẹ káwọn tó ń terrorize àwọn tó ń tó ń cross dress ó yẹ kí wọ́n ti ní òfin tó máa guide wọn òfin tó máa mú wọn so ìlú tó jẹ́ pé oníkálùkù ń ṣe nǹkan tó wù ni ìlú tó jẹ́ wípé oníkálùkù take laws into their hands ni ìlú tó jẹ́ wípé oníkálùkù ń take àwọn èèyàn for granted ọ̀rọ̀ lórí bọ̀bọ̀ tí wọ́n pa yìí ó lè jẹ́ àwọn kan ló máa rí pé ẹ kò kò tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ó ń kọ́ àwọn ọmọ wọn ní nǹkan tí ò dáa ẹ ó ń ṣe kinní kan kò ṣe kinní kan ìlú ló ṣe wọ́n gba ẹ̀mí ẹ̀ ó ti pẹ́ tó ti wà áfítà bọ̀bọ̀ yẹn wọ́n pàpà gba ẹ̀mí ẹ̀ ìlú tó jẹ́ wípé ó yẹ kán mọ̀ wípé in tó bá wù mí láti fi ara mi ṣe ìlú yìí àwọn aláṣẹwó ń gba license àwọn ló ní ara wọn bíyàn bá dísà láti fara ẹ̀ ṣe nǹkan ó yẹ kí ìlú yẹn ní òfin débi wípé tó bá tó bá infringe on other people's right kán ní nǹkan ẹ̀ṣẹ̀ tó kán ní nǹkan tó máa tó máa deal pẹ̀lú ẹ̀ so tó dífá fún nǹkan tí mo fẹ́ sọ fún ẹ̀yin cross dressers ẹ̀yin cross dressers tẹ́ wà ní nàìjíríà ẹ má fi ẹ̀mí yín ta kite ẹ má fi ẹ̀mí yín wéwu ẹ má fi ẹ̀mí yín jogifa naija ò fẹ́ naija ò ní understanding débi wípé right yín ni láti dress bó ṣe wùyé kẹ láti múra bó ṣe wùyé kẹ múra naija ò tẹ̀lé òfin débi pé wọ́n mọ̀ wípé kò sí òfin tó sọ wípé ẹ lè múra bíi bó ṣe wùyí bó wá wùyí kẹ múra bíi àgùntàn àbí kẹ múra bíi màálù but ó mú yín kẹ́ múra bí obìnrin but naija ò ní o naija mọ̀ pé kò sí rẹ̀ nínú òfin pé yín ò lè múra bó ṣe wùyàn but wọn ò fi ìdí ẹ̀ múlẹ̀ fún àwọn èèyàn pé tó bá àràs àwọn tó bá múra báyìí báyìí ló máa ṣẹlẹ̀ sí ẹ so the likes of Bobrisky máa dárúkọ ẹ categorically James Brown ẹ lọ ṣọ́ra yín tó bá mo mọ̀ pé nǹkan ṣe dáadáa fún yín ẹ lè sọ pé fẹ́ relocate ìlú tẹ́ bá relocate ó gba ó gbayì ó gbẹ̀yẹ ó gbà yín àyè gbà yín ọkàn yín á balẹ̀ but ìlú yìí ìlú tẹ́ ẹ wà yẹn mi ò fẹ́ nǹkan tí mo fẹ́ sọ jáde lẹ́nu ò dáa wọn wọn ẹlòmíì ó ń jowú yín ni o ó ń lara yín ni o nǹkan míì ló wà nú ẹ o á bá wọn fọ á bá wọn gbé ẹnu sí ẹ ọ̀rọ̀ cross dresser yẹn láti pull láti bring yín down ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá pàdé yín ní kọ̀rọ̀ wọ́n lè gba ẹ̀mí yín wọ́n á gba ẹ̀mí yín wọ́n á dẹ̀ ṣojú mẹ́rin so èmi ò bá sọ wípé ìmọ̀ràn ni o kò ṣe dandan ní kẹgbà o ẹni tó bá jì sí kòtò kárà yòókù lọ́pọ̀ ṣé ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí eré àmàmà Àbújá kò sí nǹkan tó sọ pé kò lè ṣẹlẹ̀ sí yín ọlọ́run má jẹ́ kó ṣẹlẹ̀ sí yín o àwọn èèyàn ọbẹ̀ yẹn ti burú jù wọ́n ti burú jù o wọn ò ní mọ̀ wípé intẹ́yìn ṣe content àti wípé ọ̀nà àti jẹyìn ni wọn ò ní rònú débẹ̀ láti rò wípé ọ̀nà àti jẹyìn ni ẹ ń láti ṣọ́ra ìlú tẹ́ ẹ wà ò fẹ́ ìlú tẹ́ ẹ wà ìlú tó gbé religion sórí ni tí wọ́n dẹ̀ jẹ́ wípé wọn ò mọ Ọlọ́run ìlú tẹ́ ẹ wà ìlú tó gbé religion sórí ni tó dẹ̀ jẹ́ pé irọ́ ló bá dé ìlú tó ti ń ṣe ojúsàájú ni ìlú tó ti tó ẹ pé wọ́n ti tó wà hypocritical ni ìlú tí ẹ pé wọn irọ́ náà pa èké náà ń ṣe wọn mọ Ọlọ́run kankan ṣùgbọ́n wọ́n á máa ṣojú ayé bẹ́ẹ̀ nípa làwọn súnmọ́ Ọlọ́run jù ẹ̀yin crossdress cross crossdressers mo fẹ́ kẹ́ lọ ṣọ́ra mo fẹ́ kẹ́ lọ ṣọ́ra ìlú yẹn ò fẹ́ ẹ lọ sinmi ẹ̀dọ̀ ẹ lọ bóyá bóyá bá máa relocate bóyá kẹ́ ẹ relocate sí ìlú tó ti ìlú tó gbà yín tọwọ́ tẹsẹ̀ ìlú tó ti ń celebrate nǹkan tẹ́ ń ṣe but naija kò sófin kò ṣẹ̀ṣẹ̀ ẹ rí wípé torí pé àwọn tí wọ́n ṣòfin àwọn tó ń ṣòfin fún gan wọn lágbára jù wọn lọ agbára wọn gan ò káwọn tí wọ́n ń ṣòfin fún ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀mí yín jó gífà o ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀mí yín jó gífà o ikú tó bá pojú gba ẹni òwe ńlá ló ń pa fún ni o ẹni tó bá jì sí kòtò ó kára àyókù lọ́gbọ́n bẹ bá ní ọgbọ́n tẹ́ ẹ máa dá sí torí lójú tí wọ́n sìn ìjọ tí mo ṣe jáṣe ṣe ṣe ṣó fún ìkọ́nu yín àwọn èèyàn wá sí inbox mi wọ́n wá ṣépè fún mi wọ́n ní wọ́n ba ayé àwọn ọmọ wọn jẹ́ ìyá tí ò rọ́mọ tọ́ tó wá ń fi tiẹ̀ kọ́ àwọn ẹni ẹlẹ́ni tó ń ṣe bísínẹ̀sì wọn lọ́rọ̀ orí pa ayé tiẹ̀ ló bàjẹ́ ọ̀rẹ́dì wọn àwọn crossdresser ń ba ayé àwọn ọmọ wọn jẹ́ àwọn ẹ̀yin tẹ́ ẹ̀ rọ́mọ tọ́ ìmọ̀ràn mi sí ẹ̀yin crossdressers ni pé nàìjà ò ń ṣe ìlú tí wọ́n ti tí ti lè spread wings yín bẹ́ẹ̀ yẹn ẹ má jẹ́ kán fẹ́ mi yé ta káìtù ẹ má yẹ kán fẹ́ mi yé jogífà bẹ́ẹ̀ bá rí ọgbọ́n mi tẹ̀lé dá sí láti máa ṣe bísínẹ́sì yẹn ẹ má dẹ̀ sọ pé kò sí nǹkan tí wọn ò lè ṣe torí ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ gan tó súnmọ́ ẹ tó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí tẹjọ́ ń jẹ tẹjọ́ mu ó lè bà tiẹ̀ jẹ́ ó lè fi ẹ́ léèyàn lọ́wọ́ bíi ti bí bí Judas ṣe fi Jésù láwọn ọ̀tá lọ́wọ́ ẹni tẹjọ́ ń jẹ tẹjọ́ mu ó lè bà tiẹ̀ jẹ́ ó lè jẹ́ tó ń bẹ ẹ rẹ́rìn nílùú yẹn mo ti mọ̀ pé òun mọnú ẹ̀ ẹ lọ ṣọ́ra ọlọ́run ò ní jẹ́ ká rí kó àwọn ọ̀dọ́ wa o a ní rí kó ọ̀dọ́ mọ́ láàrin wa o àwọn tó ti ṣẹlẹ̀ sí ọlọ́run kò jọ kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere kó dẹ̀ fún àwọn kó mẹ́rù pẹ̀ burúkú lójú kúrò lójú wọn kó fáwọn òbí wọn ní ọkàn láti gbà á ọlọ́run èyí tó kù gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ọmọ gẹ́gẹ́ bí àbúrò gẹ́gẹ́ bí ìyá ọmọ òun ni mo ṣe ń sọ fún yín pé nàìjíríà ṣe ìlú tẹ́tí máa máa ṣe bẹ́ẹ̀ o ẹ lọ ṣọ́ra o ẹ jẹ́ kí àparò yín kó máa fi tojú tìyẹ̀ kó máa fi ríran ire o ẹ káàárọ̀.